kọ́ríntì kejì orí kẹtàlá. èyí ni ó di ìgbà kẹta tí èmi ń tọ̀ yín wá. ní ẹnu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta ni a ó fi ìdí ọ̀rọ̀ gbogbo múlẹ̀. mo ti sọ fún yín ṣáájú mo sì ń sọ fún yín tẹ́lẹ̀ bí ẹni pé mo wà pẹ̀lú yín nígbà kejì àti bí èmi kò ti sí lọ́dọ̀ yín nísinsìnyí mo kọ̀wé sí àwọn tí ó ti ṣẹ̀ náà àti sí gbogbo àwọn ẹlòmíràn pé bí mo bá tún padà wá èmi kì yóò dá wọn sí. níwọ̀n bí ẹ̀yin ti ń wá àmì Kristi ti ń sọ̀rọ̀ nínú mi ẹni tí kì í ṣe àìlera sí yín ṣùgbọ́n tí ó jẹ́ agbára nínú yín nítorí pé a kàn án má àgbélébù nípa àìlera ṣùgbọ́n òun wà láàyè nípa agbára Ọlọ́run nítorí àwa pẹ̀lú já sí aláìlera nínú rẹ̀ ṣùgbọ́n àwa ò wà láàyè pẹ̀lú rẹ̀ nípa agbára Ọlọ́run sí yín ẹ máa wádìí ara yín bí ẹ̀yin bá wà nínú ìgbàgbọ́ ẹ máa dán ara yín wò tàbí ẹ̀yin tìkára yín kò mọ ara yín pé Jésù Kristi wà nínú yín àfi bí ẹ̀yin bá jẹ́ àwọn tí a ṣùgbọ́n mo ní ìgbẹ́kẹ̀lé pé ẹ̀yin ó mọ̀ pé àwa kì í ṣe àwọn tí a tanù. ǹjẹ́ àwa ń gbàdúrà sí Ọlọ́run kí ẹ̀yin kí ó má ṣe ibikíbi kan kì í ṣe nítorí kí àwa kí ó lè fi ara hàn bí àwọn tí a mọ̀ dájú ṣùgbọ́n kí ẹ̀yin kí ó lè máa ṣe èyí tí ó dára bí àwa tilẹ̀ dàbí àwọn tí a tanù nítorí àwa kò lè ṣe ohun kan lòdì sí òtítọ́. Si bí kò ṣe fún òtítọ́ nítorí àwa ń yọ̀ nígbà tí àwa jẹ́ aláìlera tí ẹ̀yin sì jẹ́ alágbára èyí ni àwa sì ń gbàdúrà fún pẹ̀lú àní pípé yín nítorí ìdí èyí nígbà tí èmi kò sí mo kọ̀wé nǹkan wọ̀nyí pé nígbà tí mo bá dé kí èmi kí ó má bàa lo ìkannú. No gẹ́gẹ́ bí àṣẹ tí olúwa ti fi fún mi fún ìdàgbàsókè kì í sì ṣe fún ìparun ní àkótán ará ó dìgbò ṣe ẹ jẹ́ pípé ẹ tújú ká ẹ jẹ́ onínú kan ẹ máa wà ní àlàáfíà ọlọ́run ìfẹ́ àti ti àlàáfíà yóò wà pẹ̀lú yín ẹ fi ìfẹnukonu mímọ́ kí ara yín gbogbo àwọn ènìyàn mímọ́ kí yín oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa àti ìfẹ́ Ọlọ́run àti ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kí ó wà pẹ̀lú gbogbo yín àmín. Ah,